òní lọ́jọ́ àjíǹde gbogbo àwọn okó àti ògbò tí wọ́n ti dòkú kí wọ́n gbàgbára àjíǹde o bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìyàwó tó kó wọn ti tóbò wọn ti dòkú gbogbo àwọn ọkọ tó kó wọn ti dòkú kí wọ́n gbàgbára àjíǹde o gbogbo àwọn òbò tí wọ́n ń dó láìjẹ́ pé wọ́n ti sanwó orí wọn kọ́kàn wọn kí ó ronú pìwàdà gbogbo okó náà tán lọ fi ń dóbò láì tí ì sanwó orí òbò kí kálukú ronú pìwàdà bẹ́ẹ̀ ni nítorí wípé kò sáǹfààní nǹkan kan téèyàn ń ṣe tó ṣe wípé kò sí dùnnù nínú ilé okó àtòbò ní sì máa ń mú dùnnù wá ìwádìí àti ìwé ó ti fi hàn wá pé okó àtòbò ló dùn jù lágbàáyé kò sí nǹkan kan téèyàn lè jẹ tádùn bẹ̀ tó tokó àtòbò torí nínú okó àtòbò ibẹ̀ ni oxytocin wà tí ó bọ́ǹdì yín pọ̀ ibẹ̀ ni dopamine wà tí ó mú kínú yín dùn ibẹ̀ ni endorphin wà tí ó mọ mú gbogbo ara gbígbóná gbogbo àwọn ara kíkanra wọn tí ó mú kó po gbogbo ẹ̀ wálẹ̀ ibẹ̀ ni cortisol wà tó máa calm nerves inú ẹ̀ náà ni serotonin àwọn hormone tó máa boost serotonin inú rẹ̀ ló wà káwá tó ń bùrù gbogbo àwọn all other health benefits tí ń bẹ ń inú okó àtòbò láti rí so kò sí àǹfààní kankan nínú ẹni tó fẹ́ lọ rèé darí àwọn akọrin òní ó àwọn afàdúrà jagun òní àwọn akọ́dà ó sì ti dó ọkọ rẹ̀ kẹ́yìn náà ẹ̀sìn ọlọ́run nìkan lọ́mọ yìí ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìyóhùn kò ìyóhùn gan kọ́ ni kókó torí wípé kò sáǹfààní òbò téèyàn gbé pamọ́ nínú ilé tí ó ṣe wípé ìbànújẹ́ ní ń fà nínú ilé ọkùnrin náà tó náà gbogbo kamọ́ gbogbo gbogbo wọn bá ní ẹ síwèé orí ogún ẹsẹ ọgbọ̀n òní ọ̀kọ̀ọ̀kọ̀ sí i kò sì dòyàwó rẹ̀ gbogbo òyìnbó bí gbẹ̀yìn bá ń darí èèyàn láàmú ni gbogbo kó tó ti dòkú kí gbogbo wọn gbagbára àjíǹde o kí gbogbo wọn ó dìyè gbogbo òbò náà ti tí wọ́n ti gbé pamọ́ látọdún àìmọye tó ti pẹ́ kí gbogbo wọn kí wọ́n jíǹde ìwọ náà sì rè tọ́ lọ rè ń dókò lẹ́gà tí wọn ò tí ì fi ọ kọ́kàn tiẹ̀ náà jíǹde kọ́ gbagbára jíǹde kọ́ gbagbára ronú pìwàdà ẹ̀yin ọkùnrin tí ń dó ọ ó ti mọ̀ pé òun ò ní í fi ọ ni ó sì mọ̀ pé bóun bá fi ọ náà ń tóun ó ṣe náà lòun ò lè ṣe jù bá náà lọ kí gbogbo èèyàn gbagbára jíǹde àtàgbára ronú pìwàdà ó ní kókó gbogbo wọn tí wọn wà ní dìpàtímẹ́ǹtì wẹ́fíà ní ìsìn hàn ni wọn ọ̀dà ní oúnjẹ jọ̀lọ́fù ráìsì tá a jẹ lónìí báyìí gbogbo wọn ni wọ́n ti múra ṣiṣẹ́ látago mẹ́fà àdájí ni wọ́n ti ń ṣe jọ̀lọ́ọ̀fù ráìsì gbogbo wọn tí wọ́n kàdà mẹ́wàá tí wọ́n kọ rẹ̀ gbogbo wọn náà ti wà ń bẹ̀ kí wá ló dé táwa táwa táwa sọ pé kó àtòbó ń dìpàtímẹ́ǹtì tí akílẹ̀ táwa náà ní múṣẹ́ lọ́kùnkúndùn ń gbọ́ jẹ́ wípé kí gbogbo ẹ̀ kó lè jọlifíkéètì náà ni bó ṣe jẹ́ nù o gbogbo kó tó ti kú kó jíǹde o bẹ́ẹ̀ ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe gbogbo àwọn activity àádò àálùlù àákọni ọ̀pọ̀lọpọ̀ wọn wàhálà ni wọ́n ń fà nínú rí tí wọ́n kàn wá ta tí wọ́n mọ̀ sójú ayé bẹ́ẹ̀ ni kọ́lọ́hún kólúwa kó gbóhùn gbogbo wa olúwa ọba sì gbóhùn èèyàn èèyàn gbúdọ̀ mọ́ wùwà burúkú ara wà burúkú náà sì ni kéèyàn mọ́ gbóbò pamọ́ ẹni tí bá ń gbóbò pamọ́ fọkọ tó ti fẹ́ tó ti sanwó orí ẹ̀ ìwà burúkú ni kò dáa kíkálukú ronú pìwàdà hmm, bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mìíràn náà táwọn náà wà nínú ilé torí pé wọ́n ti róbòtì wọ́n ń dóńtà wọ́n ń hùwà burúkú nínú ilé kí gbogbo wọn náà kọ́kàn wọn ọgbà agbára àjínde ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà tí wọ́n wà nínú ilé tó ṣe pé gbogbo ìwà tékejì wọn ń hù gbogbo ẹ̀ ni wọ́n láìkì tí ń dùn mọ́ tí wọ́n wà mọ́ sojú ayé wọ́n mọ́ pìrìtẹ́ǹdì bíi wípé ó dùn máa wọn ńgbẹ́ ni bá wa lọ tán ni wọ́n mọ́ kanra kò yẹ kẹ́ ẹ mọ́ bínú kẹ́ ẹ mọ́ kanra ṣé ń bí ẹni ọ̀tá ọ̀dá ọ̀tá rí gbogbo orú nǹkan bá ń lọ yẹ kéèyàn máa ṣàtúnṣe rẹ̀ bẹ́ẹ̀ ni àjọyọ̀ pé èèyàn ṣá àjínde Jésù kì í ṣe wípé kéèyàn òlúlù kéèyàn òjò gbọngúdú gbọngúdú nìkan nú ṣọ́ọ̀ṣì èèyàn gbúdọ̀ jẹ́ kí gbogbo ohun tó dòkú nǹkan mọ̀dùnmọ́dùn ṣànmọ̀ṣàn mọ́ wọn náà wọlé tó ti dòkú kí gbogbo ẹ̀ kọ́ gbàgbára àjínde bẹ́ẹ̀ ni kò sì sí méjì táwọ̀ sọ lẹ́yìn òkú àtòbò gbogbo ẹni tí ọ̀bà fẹ́ gbọ́rọ̀ òkú àtòbò kó pọ̀ lórí ìkànnì wa okó àtòbò làwa ń sọ nítorí wípé ní tí ọlọ́run fi ń mú kí èèyàn méjì ò bond together kí wọ́n kí wọ́n kí wọ́n dì papọ̀ òun nìyẹn kò sí nǹkan méjì mi bẹ́ẹ̀ ni ìwọ tó o bá sì ti mọ̀ wípé bò tó ń dówó sí ìsanwó orí ẹ̀ lọ́ọ́ rẹ ìsanwó orí rẹ̀ ìwọ tó o bá sì ti mọ̀ wípé ọ̀rẹ́dì láti dó okó ọ̀rẹ́dì láti dó òbò wọ́n wulẹ̀ lọ́kọ wọ́n wulẹ̀ níyàwó wọ́n ṣe sẹ́líbéètì tó yẹ àwọn sẹ́líbéètì gan dáa àwọn ìgbé ayé kan wà tí wọn ò kọ́ wa tí wọn ò tí wọn ò tí ń bẹ́nu bíbélì ṣùgbọ́n tí wọn ò ṣàlàyé rẹ̀ fún wa tá a wá ṣẹ̀ṣẹ̀ ń rí nísìn jésù gan fúnra rẹ̀ ló sọ ó náà míì wà tó ṣe wípé fúnra wọn wọn mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ àwọn dà bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé irú ìgbésí ayé tí wọ́n fẹ́ gbé nu kò sí ní tó burú bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ bá wà fún ọ àmọ̀túnmọ̀ kọ́ fẹ́ yàwó tán kọ́ ọmọ wa gbó kó pamọ́ ìbànújẹ́ lọ́wọ́ mọ́ afasìnú ayé ọmọbìnrin hùn kọ́ ọ fọ́kọ tán kọ́ wa mọ́ gbóbò pamọ́ ìbànújẹ́ lọ́wọ́ mọ́ afasìnú ayé ọmọkùnrin hùn bẹ́ẹ̀ ni obìnrin téèyàn bá ti sanwó orí ẹ̀ jídó náà ni yọ tẹ̀lé kí gbogbo lè mọ jọlifíkéètì gbogbo tí wọn mọ jà tí wọn mọ bínú tí wọn mọ kẹjọ rè mọ ránṣẹ́ Ọlọ́run ránṣẹ́ Ọlọ́run wọn mọ gbàwẹ̀ wọn mọ gbàdúrà wọn ò sì ní jẹ́wọ́ fún ránṣẹ́ Ọlọ́run pé ìjà táwọn ń já yìí ó dádì àìríra àwọn dóni o ńlọ́fà ìjà wọn ò ní jẹ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run ni ọmọ àgbàdúrà tí ọmọ fàdúrà jagun sáà ń jojúmọ́ ọ̀rọ̀ kó àtòbò ni tó bá dóko ọmọ àrílíìsì prolactin relaxation hormone yóò mú ọ sùn wàá release pheromone ó ní hormone tó máa ń induce appeal ó máa máa jẹ́ kí inú ẹ̀ máa ṣe kí ni kó máa dùn sí ẹni tí ó ń dó yẹn torí ẹ̀ lọ́lọ́run ṣe níran tí wọ́n bá ti fẹ́ra wọn ni kí wọ́n máa ṣe wọ́n lè máa nífẹ̀ẹ́ ara wọn gbogbo ẹ̀ ó lè máa jọlifíkéètì tó yí abáhùn kò sáǹfààní kankan nú òbò ju kéèyàn ọlọ́kọ kéèyàn tó gbé lẹ̀ lọ tó bá sì ti lóhùn ò ní fi ọtọ́ ọ̀bà gbogbo rẹ̀ ó sì máa lọ lálàáfíà ọlọ́run ó fún ọ léèyàn mẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gan bí mi inú wọn bàbá délé bó ti dó bó ti dó ìyàwó rẹ̀ sùn èsùrẹ́ láàrin bíi jọ́ mélòó yọ̀ọ́pá ìyàwó ń tì tí ó sì dáa so gbogbo kó tó ti dò kí wọn ó jíǹde gbogbo òbò tó dòkù kí wọn ó jíǹde ẹ lọ wá àwọn lúbíríkàǹtì àwọn wẹ́tnà tó lè mára tó lè mú vagina wọ̀ tó lè mú wà jọlifíkẹ́ẹ̀tì sóyè wa ẹ̀ ṣe mọ̀ pé dìpátímẹ́ǹtì ibi táwa wà nù àwọn ìkọjá ààyè wa bó ṣe jẹ́ nìyẹn agbára àjíǹde kí ó tún gbogbo ayé gbogbo wa ṣe kò sáǹfààní jọ̀lọ́ọ̀fù ráìsì bá a bá jẹ jọ̀lọ́ọ̀fù ráìsì tá a jiyán tí a sì gbòbó lẹ̀ fún ẹni tọ́lẹ̀tọ̀ sí atọ́sanwó orí wa kí láǹfààní yán àti jọ̀lọ́ọ̀fù ráìsì tá a jẹ gbogbo ẹ̀ ní ti ń ta sánsán ní ìsàn tí wọ́n ti ń sìn so bó ṣe yẹ kó rí nu o gbogbo òbò kó jíǹde o gbogbo okó kó jíǹde o gbogbo ẹni tí ń dókò lẹ́gà kó ronú pìwàdà gbogbo ẹni tí ń dóbò lẹ́gà kó rè orí òbò tí ń dó o ìwọ ọkùnrin tó bá sì mọ̀ pé okó rẹ ìtaní ti ń le lọ sanwó orí ẹni tó kò rẹ ń le sí un tó yí abáhùn kò sí wàhálà èyí tó o sì gbèjú ilé náà tọ́ ọ̀dọ̀ ìwà burúkú lọ́hùn ún gbogbo ẹná bá níyàwó ilé tí ọ̀dọ̀ yàwó ẹ̀ ìwà burúkú ní wù ọ́ àkókò tá a wà yìí àkókò téèyàn máa gbàgbé gbogbo ẹ̀ṣẹ̀ ni kò ní ìdí kọ́ ọmọ rántí ẹ̀ṣẹ̀ tẹ́nìkan sí ọ̀tí ọ̀dọ̀ kó o rí ó lè sí mọ́ gbogbo kínní tí ó tí ó allow communication èèyàn máa trash ẹ̀ ọ́ọ̀fù ni bọ́ọ̀yàn méjì tó yẹ kí wọ́n máa dóra wọn tí wọn ò bá ti dóra wọn inú èṣù ọmọ dùn ni tóró ti mọ̀ pé nú dídóra yín hù ní communication ó ti wọ̀ lẹ́ẹ̀tì dárí jẹra yín ní gbogbo ẹ̀ ó fi jọ lifikéètì àmọ́ tó yàwó bá ti ń gbóbò pamọ́ tọkọ náà gbókó kápá inú èṣù ọmọ ọdún ní ọlọ́ọ̀nì jẹ́ inú èṣù ọdún lórí ìwá o bó ṣe jẹ́nu okó àtòbù ìní kókó tó lè mú kí ìdùnnú wáyé nípa atara nípa tẹ̀mí síre ọlọ́run ní jọlifíkẹ́ẹ̀tì gbogbo ẹ̀ àmọ́ sàn tínú wọn ò dùn gan bó ní ṣe fẹ́ gbàdúrà pọ̀ ń gba wọn ọ̀bà ríra wọn dó bó ti jẹ́nu o ẹ̀dọ́ra yín o ẹ̀yin tẹ́ẹ̀sì sí ìfẹ́ra yín sọmọ pé bẹ́ẹ̀lì ní ìwọ tó bá dì fáìlì obìnrin kó lọ rè sanwó orí rẹ̀ èyí tó ń dóhùn lọ rè sanwó orí ẹ̀ èyí tí ń dùn ọ̀sán fún ọkọ rè sanwó orí ẹ̀ tí ọba sì fẹ́ sanwó orí ẹ̀ jẹ́ ọmọ fiọ́lẹ̀ làlàáfíà kọ́mọ̀wulẹ̀ mọ́ lò ń lò omi odò bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sóko kí wọ́n ó dó oko àlàáfíà kí wọ́n ó dó oko rọrùn àdúrà gbogbo wọ́n gbà mò ń ké o mò ń wí o mò ń yán o ọlọ́run ṣàánú wọn.